bisimilahi wabila wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad àlékún ìkẹ́ àtọ̀gẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anabiwa muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ látòkè tí ìlélẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run kẹwà o olú nàìjíríà yìí ọlọ́run o ṣe dáadáa fáńbẹ́ o àlékún dáadáa ọlọ́run ṣe fáńbẹ́ o àwọn tí wọ́n dorí ipò tí wọ́n láàánú wa lójú ọlọ́run bá nìyàn wọn sórí ipò ọlá ìpè méjì lọ́lọ́run níjòkó tòní lágbára náà bá àdáàbò tọ́hámi wà ṣàrọ̀ àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún jíjẹ àti mímu gẹ́gẹ́ bí ṣẹ̀ríà Islam bó ṣe là á kalẹ̀ òun lè tó ṣe wípé a máa fi síra wa létí níjòkó tòní kọ́nà ọba kọ́ sànú wa ni ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí kọ̀mọ́lẹ́kọ̀ọ́ nípa bó la ṣe jẹ kọ̀mọ́lẹ́kọ̀ọ́ nípa bá a ṣe mu àṣejù tó wá pọ̀ fẹ́lómi níbi jíjẹ àti mímu ní pàtàkì jùlọ nígbà tí wọ́n bá ń ṣe ìnáwó àwọn nǹkan wo làwọn ẹ̀kọ́ yáàyì lẹ́yìn tó ṣe pé ṣẹ̀ríà ìsìláàmù ti yọ fún wa àmọ̀dúpẹ́ tá a mùsùlùmí o nínú Suratul An'am ọlọ́ni máa farratna fil kitabi min shay ah Allahu akbar ọlọ́ni òun ò fi nǹkan kan lẹ̀ tó wọn ò mẹ́nu bà ìdájọ́ rẹ̀ nínú gbogbo ntẹ́dà ń bò káàtà sí nínú sẹ̀mí ìtayé àbí sẹ̀mí tọ́jọ́ gbin dàlùkì àmọ́ tó wọn ò sí amẹ́nu bà tó wọn ò ọlọ́run tún ní ká níbí òtún kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa bó o láṣẹ jẹ nípa bó o láṣẹ mu ìrọ̀rọ̀ ò lóye ká fi jẹun ìṣesí wo lágbà tá a fi jẹun tí wọn ò fi ní pè wá lọ́kànjúà yẹn ni pé níjókòó tòní àdáàbò tán àmì wà ṣàrọ̀ ẹ̀kọ́ bó o láṣẹ máa ń jẹun ẹ̀kọ́ bó o láṣẹ máa ń mu oúnjẹ tí a máa fi dára wa lẹ́kọ̀ọ́ àwọn àkọlé tí a mẹ́nu bà ìkíní bẹ̀ ni pé oúnjẹ tó ti ń pèsè fún wa ìdẹ̀ra ni bó ló ṣe jẹ́ dẹ̀ra a máa gbọ́. nǹkan lẹ́ẹ̀kejì ni pé tá a bá fẹ́ jẹun àwọn nǹkan wo ló dára púpọ̀ láti ṣe àkíyèsí nípa rẹ̀ bó la ṣe jẹ kí lẹ̀kọ́ jíjẹ kí lẹ̀kọ́ mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní tí a máa gbé yẹ̀wò níbi ìjókòó yìí. abala ti alákọ̀ọ́kọ́ ká wípé ó tiẹ̀ ń lé ń jẹ ó ń ń mu orí ń tọ́ fẹ́ jẹ orí ń tọ́ fẹ́ mu ó sì rí jẹ ó tún rí mu à oore ńlá ìdẹ̀ra oore ńlá lè léyìí wa Ta'ala mo rántí nígbà táwa nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ a máa ń ṣe àdúrà kan lóyìnbó ìtumọ̀ rẹ̀ ní Yorùbá ni wípé àwọn kan ló ń jẹ ṣùgbọ́n wọn ò lè jẹ àwọn kan ò ló ń jẹ ṣùgbọ́n wọn ò lè jẹ wọn ò sì ló ń jẹ tí wọ́n jẹ àwa ń tiwa Ọlọ́run fún wa ní jíjẹ ó tún fún a tún a tún lè mú à amọ̀dúpẹ́ pọ̀ lọ́wọ́ rí ọlọ́run bá o yẹn ni wípé ìdẹ̀ra tó tóbi nínú àwọn ìdẹ̀ra nínú àwọn ìkẹ́ èyí tọ́lọ́run bá máa ń ṣe é fẹ́ dà á oní jíjẹ mímu òun lọ́wà kíyàn tún lè jẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ olówó níbẹ̀ nílé ìwòsàn báyìí kọ́ máa lè dájẹ́ mọ́ ọ́gísíjìn ni màá fi mí ẹlòmíì ibi imú ihò imú rẹ̀ báyìí ìníyànsẹ̀ gbá wọn bíi páìpù kan oníke nkankan tìbọ̀ kó tó di pé yóò lè máa jẹ tí ó bá tún jẹ náà kìí ṣe oúnjẹ tí wọ́n ń jẹ lọ́wọ́ tún jẹ àwọn nǹkan bíi mímu ni wọ́n kàrà máa fi sí ni wọ́n máa gbá bí ohun ni wọ́n máa bọ́ sínú agbẹ̀dù rẹ̀ ẹni pé ìdẹ̀ra tó tóbi pọ̀ ńlọ ń jẹ jíjẹ ńlọ jẹ tábà mọ̀ nídẹ̀ra ọmọ ẹ̀ka dúpẹ́ fọlọ́wọ́n bá bó láti wá dúpẹ́ fọlọ́wọ́n bá nínú àwọn ọ̀nà tá a gbà tá a fi dúpẹ́ fọlọ́wọ́n bá ìkíní bẹ̀ ni pé tó bá jẹ tó mu tán dúpẹ́ fọlọ́wọ́n bá kódà kó o tiẹ̀ tó jẹ gan ah ọlọ́run mo dúpẹ́ o oúnjẹ tọ̀sẹ́yìn ó tún bá mi láyé à ọlọ́run jẹ́ ń lè jẹ́ o tó bá tún wá rí jẹ tán tún wá dúpẹ́ fọlọ́mọba lórí pọ́lọ́mọba ó pèsè rẹ̀ fún ọ kìí sagbára rẹ ló fi rí ọlọ́run ló pèsè rẹ̀ fún ọ ló fi jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó bá fẹ́ ṣe pátápátá tó bá fẹ́ dáwọ́lé ìmọ̀ ṣàdúrà síwájú kódà bí bàtà rẹ̀ bá já yóò tún bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣàánú mi o jẹ́ n rí bàtà yìí sàn jẹ́ n rí so torí ntọ́lọ́wọ́n bọ̀ ọ̀bá ni ó ṣeé ṣe ẹ̀dọ́ kàn máa gbìyànjú ni kò lè rí ṣe yẹn ni pé ìdẹ̀ra tó tóbi pọ̀ ó ní oúnjẹ jíjẹ ńlọ́jẹ tó bá rí jẹ tó bá rí mu dúpẹ́ fọlọ́wọ́n bá nǹkan lẹ́ẹ̀kejì oúnjẹ tó jẹun látẹ̀sítàáyìn bí nàìmàtì láàyè tàn án láàlà màá sì àti wọ́n jẹ́jọ́ pé oúnjẹ tó jẹun nígbà kan rẹ̀ le tán lọ́wọ́ àrùn ti pẹ́ yẹ kọ́ dẹ́sẹ̀ lọ́wọ́ àárín lọ sáwọn àyè tọ́lọ́wọ́n bá tí ọ̀fẹ́ ahkam mutaalliqa bitaami wa sharab àwọn ẹ̀kọ́ tó wá ní òun ṣe nípa jíjẹ àti mímu òun láàmú wa dẹnu lé àwọn ẹ̀kọ́ yìí ó ṣe ṣe ká pín sọ́nà méjì ìkíní bẹ̀ ni máa yàn bágìlẹ̀ àǹtí náà ò àwọn tó yẹ ká kọ́kọ́ ṣe àmójútó ná lábala jíjẹ àti mímu nǹkan láwọ̀kọ́ lábala ihtiram ta'am oúnjẹ tó fẹ́ jẹ bọ̀wọ̀ fún oúnjẹ oúnjẹ tó fẹ́ jẹ òun láti bọ̀wọ̀ fún ọ pàtàkì rẹ̀ pé á ah, oúnjẹ lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tó bá jẹ tó bá mu tán yóò máa fi nǹkan olókè méje seven up tó dàbí omi yóò máa fi sanwó ẹ̀já bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ba ọ ma pàtàkì orí tọ́lọ́wọ́n ba ṣe fún ẹlòmíín wá ordinary twenty naira pé kóun ti ra òfu ten naira kóun ọ gbọ́ bẹ̀ sí kò rí wọ́n wá rí ọjẹ́ oúnjẹ tó wù ọ́ tán òmùn tó wù ọ́ òtún wá fún olókè méje òtún fi ń sin wọ́ à ah, ẹjẹ́ abẹ́rù ọlọ́run bá ọ bọ̀wọ̀ fóúnjẹ ètò ọlọ́run bá tó ṣe fún ọ. oúnjẹ tó wá rí un lábẹ́rẹ̀ náà bákan náà tàn àtẹ́kìdọ̀ àdàwọ̀ ni'matun minallahi subhanahu wa ta'ala ọ gbà ọ làdí ọ̀kan pé tó oúnjẹ yìí o ọlọ́run ló pèsè rẹ̀ fún mi o kì í sọgbọ́n inú mi o òun láti tún ni lẹ́mìí báwọn. ìkẹlẹ̀ kẹta ni pé tẹ́rì kú imtihani oúnjẹ bó ṣe lè wù kórí ó kéré ni ọ̀pọ̀ ni onífẹ̀rẹ̀ ni ònífẹ̀rẹ̀ ni ọ gbọ́dọ̀ yẹpẹrẹ oúnjẹ kankan ọ gbọ́dọ̀ fẹnu àbùkù kan oúnjẹ bákan náà wàrọm yòó fílmù zámìlì oúnjẹ tó o fẹ́ jẹun ọ gbọ́dọ̀ jù sínú mọ̀zábìlò sínú ààtàn kọ́lẹ́tọ̀ bí wò bá lè jẹ́ ọ̀rẹ́ ntí ọ jẹ́ mo fẹ́ lomi wàá mákìnnì kọ̀dọ̀rát àwọn ibi tí a máa ń da ìdọ̀tí sí oúnjẹ jíjẹ kò gbọ́dọ̀ débẹ̀ èèyàn gbọ́dọ̀ jù síbẹ̀ ó ní láti bẹ̀rù Ọlọ́run bá a mo lè rántí nígbà tó lọ́ọ̀ ní kárọ̀ dẹ̀ wá lóde wa nàìjíríà yìí láwọn ọdún bíi 1970s ìlú dá nǹkan dùn dáadáa báwọn yẹn bá ṣe ìnáwó báyìí jọ́ kejì láàtàn ah, àwọn nǹkan jíjẹ yóò wá wọn wá sí lófò dábẹ́ bóyá san rẹ̀ ní tá à ń kó lásìkò tá a wà yìí àfi kọ́ lọ́wọ́ bá tàn án lá kó sá forí jìn à kọ́ lọ́n kọ́ má bínú sí wa. tá jẹun náà nǹkan àkọ́kọ́ tó dáa kéèyàn kọ́ ṣe ni pé bísímìlá dákọ̀ ọlọ́run síbi oúnjẹ tó fẹ́ jẹ yálà ó fẹ́ mú mi ní o dákọ̀ ọlọ́run bá síwájú afa Ibn al-Qayyim kọ́lọ́n kọ́ bá nìkẹ́ wọn nínú tírà wọn azad baba ń sọ ń bẹ̀ wípé was-sahihu wujubu tasmiyati 'inda al-akli tẹ̀wọ̀n jùlọ èyí lálàáfíà jùlọ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ oníbẹ̀kẹ́yìn ó wọ́n ni ní ọ tẹ̀wọ̀n jùlọ o ẹbí kó o tó máa ṣe kó o tó máa jẹun jẹun rẹ lọ ó jẹ́ dandan fún ọ láti dá akọ lọ́wọ́ bá síwájú kódà wọ́n wọ ahadul wajihain li ashabi ahmada àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn imamu ahmadu ìkànnì àwọn ọ̀rọ̀ wọn ni wípé kéèyàn ò ṣe bísímìláì kéèyàn ò tó jẹun wọn ni dandan ni bákan náà tabawo yìí sáwọn hadith tó wá léyìí tí wọ́n fi kọ́ alẹ́kọ̀ọ́ nípa jíjẹ àti mímu a rí i pé àwọn àhàdíìsì ń sahihatun sarihatun fil wujub àwọn àdìsí ọ̀la làáfíà ni yàtọ̀ sí pọ́lá làáfíà ó tún sọ yanya pé dandan ni kéèyàn dá kọ́ ọlọ́run síwájú kó tó di pé èèyàn bẹ̀rẹ̀ oúnjẹ tí èèyàn fẹ́ jẹ lára àwọn ẹ̀rí tó wá wá lórí pé ká dá kọ́ ọlọ́run tá a bá fẹ́ jẹun ó ní hadithu Umar ibn Abi Salama kọ́lọ́mbà kọ́ba ni yọnu sí nígbà tó wà ní kékeré ó fẹ́ jẹun pẹ̀lú ànábì ọdọdọ ànábì báyìí ọwọ́ òsì ńlọ ti bọ́nú oúnjẹ tó bá bù ní yóò bù lọ́hùn yóò bù lẹ́gbẹ̀ẹ́ bí yóò bù lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún táyà pẹ́ nìkọ̀kan wa ní nkọ́ a ò kọ́ sọ níkò tàbí ká sọ ǹgọ́ rẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ ànábì wàá gba lọ́rùn ọ̀hún báyìí ó wá ń ṣe wáàsí fún pé ya gulam samila wakol biyaminik wakol mimma yalik ànábì ní ìrẹ́ ọ̀dọ́mọkùnrin kékeré yìí jẹ́ nǹkan ọlẹ́kọ̀ọ́ oúnjẹ tó bá kọ́kọ́ ṣe bísímìláì síwájú náà lẹ́yìn tó bá ṣe bísímìláì tán ọwọ́ ọ̀tún rẹ ẹni kó wá fi jẹun tó bá tún wá jẹun wàkọ́l mimma yalik oúnjẹ tí ń bẹ ń wájú rẹ èyí tó tẹ̀lé ọ̀dọ̀ rẹ ibẹ̀ ni kó o ti bù ní pàtàkì jùlọ tí yẹn bá ń jẹun pẹ̀lú àwọn èèyàn ó ń bu oúnjẹ wájú àwọn èèyàn ọ̀kan ju àwọn ó pè ọ́ ẹran ètò jẹ́ bí eléegun níbẹ̀ níwájú ọ̀dọ̀ rẹ ètò jẹ́ bí ẹlẹ́ran gangan níbẹ̀ lórí lọ́wájú ẹnìkan ó wá mú ẹran tiwájú ẹni ọ̀lẹ́kọ̀ọ́ oúnjẹ yẹn ni pé wàkọ́l mimma yalik oúnjẹ tí ń bẹ níwájú rẹ ẹni kò bù bẹ́ẹ̀ ni kò ti jẹun yẹn ni pé nǹkan àkọ́kọ́ nu èyí ó ṣe bismillah nínú hadith Hudhayfa kọ́lọ̀nkọ́ba níyọnu sí ananabiya sallallahu alayhi wa sallam kọ́l inna shaytana yastahilu ta'ama an la yudhkara ismullahi alayhi yẹn ni pé àṣeyitọ́n ẹni ẹ̀kọ́ oní ń ṣe istihlal ní máa ń sọ oúnjẹ jíjẹ bí wọn ò tiẹ̀ dá kọ ọlọ́run lé lórí oní máa ń sọ jíjẹ rẹ̀ ni máa ń sọ di ẹ̀tọ́ yẹn ni pé yastahillu ta'ama alla yudhkara ismullahi alayhi ẹni pé ẹ̀tọ́ bá jẹ́ mùsùlùmí ó kọ tí wọn bá dá kọ ọlọ́run bá sí ó kọ tó oúnjẹ tó fẹ́ jẹ ṣe bísímìláì síwájú kó tó di pọ́ jẹ kọ́ńbà jẹ́ pé ó kọ́ sí àṣẹ ìtọ́n ọlọ́run sì kọ̀ fún wa ó ní wala tattabi'u khutuwati shaytan gbogbo ìlànà èṣù pátápátá ọlọ́run la bọ̀rọ̀ tẹ̀lé lára ìlànà èṣù oníkéyàn ọmọ jẹun láì ní ṣe bísímìláì ẹ dákun ẹ̀kọ́ yìí ó ṣe pàtàkì pọ̀ ẹ jẹ́ ajẹ́kọ́ máa wà ní òkà àyà wa. lára ẹ̀kọ́ bákan náà àyà àkùlà mi máa yẹ̀lẹ̀ yìí bọ́ọ̀bà jẹ́ńjẹ oúnjẹ tí ń bẹ níwájú rẹ̀ oníkọ́ jẹ níbàámu sí àdéhìfẹ́ Umar ibn Abi Salama ètò àwísíwájú lẹ́ẹ̀kan kọ́lọ́mọba kọ́ba níyọnu sí i ṣùgbọ́n tó ayé pé oúnjẹ tá a fẹ́ jẹ oríṣiríṣi oúnjẹ ni bóyá àwọn nǹkan iléeṣọ òní akó sí wa níwájú àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àmàlà ńbẹ́ńbẹ́ ìrẹsì ńbẹ́ńbẹ́ ẹ̀bà ńbẹ́ńbẹ́ fùfú àwọn oúnjẹ oríṣiríṣi ètí wa ń bẹ níwájú rẹ kò wù ọ́ jẹ ètí ń bẹ níbòmíì ń ló wù ọ́ jẹ ibi ètí ń bẹ níbòmíì tí ń wù ọ́ ibẹ̀ ni kò wá bọ́ sí ibẹ̀ ni kò ti máa jẹ tàbí tó bá rọrùn láti máa bù bẹ́ẹ̀ bí èso lápèjúwe ẹ̀pà nǹkan nǹkan wọn kó kalẹ̀ lóríṣiríṣi báwọn ètí mẹ́wájú rẹ ìwọ máa jẹ etí mẹ́ńbò mi so nírò ṣe sí márùn kò burú láti jẹ oúnjẹ tí ń bẹ níwájú ẹlòmíì nínú àwọn ẹ̀kọ́ bákan náà ni wípé ìdàsákọ̀tọ́ lókùmàtún mìíní ho fàlìyà àkọ́dà wọ́lìyà àkọ́dà bí yàn bá ń jẹun lọ lápèjúwe oúnjẹ tí yàn ń jẹun ìkan wá bọ́ọ̀lì bó tilẹ̀ e pé nínú àwọn ẹ̀kọ́ ni pé bí yàn ó bá jẹun ó yẹ kí yàn ó kọ́kọ́ tẹ̀ nǹkan kan sílẹ̀ náà bóyá bí ọ̀rá tí ó fi jẹ́ pé tó ń jẹ ń bá bọ́ọ̀lì kò ní jẹ́ pé lórí ìdọ̀tí òní yóò bọ̀ lé lórí tó ń ti bẹ́ẹ̀ náà bíyàn bá ń jẹun tó ń jẹun bá bọ́ sílẹ̀ ìdọ̀tí bóyá ó ti yí ma wọ́n fẹ́ kéèyàn ò rè kúrò èyí tí nídọ̀tí yẹn wọ́n ní kéèyàn ò wá lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ níbi oúnjẹ nu látàrí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì pa wá láṣẹ láti máa ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith ńlọ wá lórí abala yìí nínú rẹ̀ ní hadith etí Anas bin Malik tí ó gbà wá kọ́nà ọba kó bá ní yọ́nú sí i ó ní òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam idha saqatat luqmatu ahadikum ó ní ànábì sọ pé tẹ́nìkan ní bá ń jẹun tí òkèlè àbọ̀wẹ̀ tó bù tó fẹ́ mú lọ sẹ́nu tọ́bẹ̀ lè bọ́ọ̀lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ falyumit anihal adha ìdọ̀tí tó yí oúnjẹun yàrá rẹ̀ kúrò ńbẹ̀ wọlé yà kó lè ha lẹ́yìn tó bá rí tán ètí ọ̀dà sọnù èyí tó wàá jẹ́ wàlàyàdá àlè ṣèitán má fi ilẹ̀ o tọ́ba filẹ̀ àṣetọ́ni ńlọ filẹ̀ fún èṣù ọ̀wà àjẹwò imam muslim ńlọgba hadithi wa ẹni pé lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún jíjẹ àti mímu ni pé oúnjẹ oore ni ìdẹ̀ra Ọlọ́run ni èyí tó bá wá jábọ́ ń bẹ̀ tí ìdọ̀tí díẹ̀ tọ́ra yìí ìdọ̀tí rìn lè kúrò ìyókù ìtọ́da wàá jẹ tó bá filẹ̀ àṣetọ́ni lọ fi oúnjẹ lẹ̀ fún yóò wà níkápá lórí èèyàn lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún jíjẹ àti mímu ni pé à ń yusalli ta sọ́hánà bó o bá jẹun tán kó tó di pọ́wọ́ fọ àwo èyí tó fi jẹun ó dàá pọ̀ kéèyàn la oúnjẹ tó bá ṣẹ́kù nù rẹ̀ kéèyàn la ó dàá pọ̀. nínú hadith ètí jábìrì tó gbà wá kọ́lọ́nkọ́ bá níyọ́nù sí ànànàbíyà sallallahu alayhi wa sallam amara bilaakili asọ́bìrin wà sọ́hafa anabi pa wá láṣẹ ó ní ti ń jẹun tá jẹun tán àwo tó fi jẹun oúnjẹ tó bá ṣẹ́kù ń bẹ̀ la ìka tó fi jẹ náà rí pọ̀ láwò náà ànábì wa ń sọ ìdí tá a fi ṣe bẹ́ẹ̀ ó wá ní inna ahadakum la yadri fi ayyihin fi ayyi fi ayyihin albaraka ìwọ tó ń jẹ ọkàn ń jẹ ni oúnjẹ wo ni bùkọ́ ọlọ́run ọba ìní bẹ́ẹ̀nbẹ́ ọ̀ọ́mọ́ tó ń gbà tó o ti wá mọ́ọ́n bóyá bí ètò ti jẹ tó ń bẹ ń kùnrin bóyá bẹ́ẹ̀ làlùbáríkà wa bóyá bí ètí ń bẹ níkàárẹ̀ bóyá bẹ́ẹ̀ lọ́run ọba fi làlùbáríkà sí bóyá bí ètò sẹ́kù nù abọ́ bóyá bẹ́ẹ̀ ni àlùbáríkà bóyá ń lọ wa. inú hadith ètí anas bin malik tí ó gbà wá àni nabiya sallallahu alayhi wa sallam amarona anu salita kusata wọ́n lànà bí pa aláṣẹ pé tá a bá ti jẹun tán awo tá a fi jẹun igba èyí tá a fi jẹun anabi ní kala fakọl anabi wa sọ pé fàyínnakum látàdìrún fi ayyi ta'amikum albaraka níbo nìbùkún ọlọ́run bá wà gángan bí oúnjẹ yín tẹ́ jẹ ẹ̀ máa ní tí wọ́n á gbà lérò pẹ̀lú báràkà ni pé mọ iye asolobil ntifa oúnjẹ wo ni ó ṣe láǹfààní ẹ̀ mọ́ èwo gangan ni ó jẹ ẹ nínú àwọn oúnjẹ tẹ́ ẹ jẹ sóńgbà ẹ ti á òun má se oúnjẹ kankan kù àfi rí wípé ọ parí nínú àwọn ni wípé àyẹ̀lẹ̀ akọ aṣọ bí àhò tó o bá jẹ ń pátápátá kábọ̀ dáadáa rẹ kó ọ lọ fọ ọwọ́ nù yálà tíṣù pépà ló ni àbótí ẹ̀ bómi ló fi fọwọ́ ni kó tó di pé ó ṣe kankan nínú rẹ̀ rípọ̀ ọ̀la ìka tó fi jẹun rípọ̀ ọ̀la náà. nínú àdìsítẹ̀ káàbùn ní Malik tí ó gbà wá kọ́lọ̀ǹkọ́ bá níyọ́nù sí ó sọ pé ra'aytu Rasulallahi sallallahu alayhi wa sallam ya akulu bi thalathi asabi'a fa idha faragha la'aqa'a. káàbùn ní Malik ó ní mo rà nàbí fúnra mi báyìí ni mo rí ànábì sallallahu alayhi wa sallam tí ń fi ìka mẹ́ta tí ń fi ń jẹun. fàyídà fàrọ̀gọ tó bá ń gbọ̀ bá parí oúnjẹ tó bá jẹ tán là á kọ́ à ìka mẹ́tẹ̀ẹ̀ta yọ wàhálà. àdìfì mi lọ́dọ̀ àbúrò rẹ̀ rà ọlọ́mọba níyọnu sí i ó lọ́wọ́ bá sọ pé ìdá akàlà ahadukum fàlìyàlẹ̀ àṣọ̀bí fàyínàhù là fi ayàtì hinnal baraka. anábìíní tẹ́nìkọ̀ọ̀kan ni ti bá ń jẹun tó parí oúnjẹ rẹ̀ tó ń jẹ ìka tó o fi jẹun rí pọ̀ ọ̀la torí pé níbo nìbùkún ọlọ́run ọba níbo ló wà níbo làlùbáríkà níbo ló sọdọ̀ sí kò sẹ́ni tọ́mà ṣùgbọ́n tó wá yẹn lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní pàtàkì jùlọ tí bá ń bẹ lóde ojú ọmọ wa tì kò ní fẹ́ ṣe súnà kò ní fẹ́ kọ́ṣe ìlànà tó dára èyí tí anábìá Muhammad sallallahu alayhi wa sallam tó fi lélẹ̀ yìí ojú ọmọ tì ọbẹ̀ yóò kùnú tangaran amalagan tó jẹ kò jẹ́ lájẹtán àjẹsẹ́kù ńlọ́jẹ́ ìkíní òfúnjẹ lẹ́fíṣù láti jẹ ní tí ó tún fi sin àmàlà dọ́fun ó tún fi ilẹ̀ fún tòbí yẹn bá ń ṣe báwọn àṣetán ni yọ̀ọ́ mọ̀ ní kápá lórí rẹ̀ ní báwọn tábà ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àyàn lábàlá ìka líla ṣe pé bó bá ti ń jẹ náà lọ́sàá máa láka lọ́sàá máa láka rárá níparí jíjẹ kó tó di pọ̀ fẹ́ sanwó ńgbọ̀ bá kùfùtọ̀ fẹ́ sanwó kó tó sanwó ní ẹ̀fẹ̀ kọ̀ láka nígbà bá parí oúnjẹ ọbẹ̀ tó ṣẹ́kù má filẹ̀ fi ṣù má fẹ́ kéèyàn ọ̀la ọbẹ̀ kéèyàn ọ̀la orí ń bẹ níbi ọbẹ̀ ní pàtàkì lóye tó bá jẹ́ bí ewé bẹ̀ so àǹfààní yóò sì ọ́ lágọ̀ ara ẹ̀jẹ̀ rẹ yóò jẹ́ ọ̀pọ̀ dáadáa sí i lára àwọn ẹ̀kọ́ ètí Islam tó ń wá fún un sùmọ́ gbogbo gbà ọjà ìwé kẹ́ni ọjà kejì balẹ̀ balẹ̀ ọ̀sán ńláka eléyàn ni ọ̀dà torí bí kàtọ́ ńláhùn àṣekúbọ̀ náà tọ̀ rẹ̀ yọ wà ń bẹ́ẹ̀ ní pàtàkì lọ́tà máa ń jẹun pọ̀ pẹ̀lẹ́ nìkan yóò rìn wọn lára so níparí oúnjẹ láti máa ṣe báwọn torí àlùbáríkà ìbùkún ọlọ́run níbo ló sọdọ sí ẹ̀dọ́ ọ̀mà tá a bá ti wá àmọ́ àmọ́ wá lépa rẹ̀ káàkiri ni tọ́lọ́run fi ní kí ọwọ́ wa kí kòtò. ọ̀dà pọ̀ anyuthaniya alatọ́ham lẹ́nà fi dhalika atharan hasanan ọ̀dà pọ̀ kó o ṣe fana anyuthaniya tọ́ham oúnjẹ tó fẹ́ jẹ bú ẹnu tó dáa sọ́ńtọ́ dà sí oúnjẹ wọn má fẹnu àbùkù mẹ́ẹ̀kan ah. oúnjẹ wọn láàṣẹ ní ìsọ̀njẹ tí ó ti ti ti yọ̀ já iyọ̀ ti já iyọ̀ òdùn ipò òtún tó ń bẹ̀ ìyẹn máa sọ bá ń sóúnjẹ ọ̀lẹ́kọ̀ọ́ àwọn kan ò rí jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tí wọ́n gbé omi ọbẹ̀ fànàbí tàbí bá bá bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ sómi ọbẹ̀ ń bẹ wọ́n ní àkó sómi ọbẹ̀ hálù lọ́wọ́ kí ni hálù tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tó dára ń bí ọ̀sọ̀ pẹ̀lú xalo ntí ọ̀sọ̀ ni pé ni'mal odomu alxalo xalo sì ni bíyàn bá fi sẹ́nu ìmọ̀ ń mú lẹ́nu yóò kó gbẹnu báyìí nígbà tí wọ́n bá fi álọ́mù sẹ́nu bẹ́ẹ̀ ni xalo ṣe rí tó ń ti bẹ́ẹ̀ náà pàánà bíi tiẹ̀ rí pé ah wọ́n sáré nǹkan kan tí ń tiẹ̀ fi sin òkèlè tí ń fi sin sọ́fun bu ẹnu àtẹ́ tó bá wù ọ jẹ kọ ọ jẹ bí ọba ti á wù ọ jẹ yá àfẹ kan pé kí wọn wá gbé kóun wájú rẹ pé ẹ wò oúnjẹ tẹ́ẹ̀tẹ́ẹ̀sẹ̀ yìí kò tẹ́ ń lọ́rùn ẹ má jẹ́ nsọ́n tí ọ̀dà nípa oúnjẹ eléyìí ò dáa jùkọ́ wá bu ẹnu àtẹ́ lóúnjẹ lọ. hadith tẹ Jabir gbà wá kọlọmba ni yọ́n sí ana nabiyya sallallahu alayhi wa sallam sa'ala ahlahu wọn là nàbí níjọ́ kan ó bèrè lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ pé tọ́ ẹ̀yin ìyàwó mi ṣé ó dùn mí ń bẹ sómi ọbẹ̀ ǹjẹ́ a fàkọọlù máa ń dáná ilà xalùn kò sómi ọbẹ̀ o xalù ní ń bẹ́ ń lé xalù lẹ́ẹ̀kan mọ́ sọ ìmọ̀ ó kó lẹ́nu báyìí ó mú lẹ́nu àpèjúwe rẹ̀ bí álọ́mù àwọn kan máa pè ní ọtí àgàdàǹgídí so xalù nù fàdé àwọn àbí anábì náà ah, ẹgbẹ́ abáǹgbé abáǹgbé abáǹgbé fàjà àlàyé àkùlù bíyì ó fi ń jẹun wọ̀yà kúrò bí sẹ́ ń ni sọ pé ní ìmàlẹ́ ó dùn mọ́ àlẹ́ xalù ní àyìnmalè ó domo àlẹ́kọ́lò a ń rẹ a kálù máa dá pọ̀ o lómi ọbẹ̀ o nítaná bí ń wí nù ṣé kálù sí wọ́n lè fi jẹun. yẹn ni pé ẹ̀kọ́ ń bẹ fún wa lára Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àjẹun àwa fẹ́ mú mi lórí oúnjẹ tí a jẹ síwájú ọ̀dà pọ̀ yusannu lisharibil ma an yatanafasa athna ashurbihi thalatha marat ó dá pọ̀ tó bá fẹ́ mu mi mọ́ mu mu gbọ̀n lẹ́ẹ̀kan oṣù tọkàn wàá fọ omi mu láti látòkété ìdílẹ̀ rárá sẹ́mi lẹ́ẹ̀mẹ́ta mu díẹ̀ kọ́ra gbé kọ́ọ̀pù ife gbé kó lẹ́nu rẹ̀ kó mi síta tún mu díẹ̀ kó tún mi síta ṣe bá ń lẹ́ẹ̀mẹ́ta kó tó di wípé ó mú mi tán nínú àwọn ẹ̀kọ́ ètí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ti ọkọ wa ni Anas ọlọ́mùbániyọ́nu sí oníkàánà Rasulullahi sallallahu alayhi wa sallam yatanafasu fi sharabi thalathan báni bá fẹ́ mu nǹkan mímu bóyá wàrà ni àbómi ni yóò gbẹnu rẹ̀ kó ń bi gbá yóò sì mí lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé yóò mu omi yẹn tán yóò mu díẹ̀ yóò gbẹnu kó ń bi fe yóò mí síta yóò tún mu díẹ̀ yóò tún gbẹnu kó ń bi fe yóò ṣe báwọn ní ẹ̀ẹ̀mẹ́ta ní hadith tí Anas bá wà kọ́lọ́nkọ́ba níyọnu sí nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ mi yakul innahu arwa wà á bọ̀rọ̀ ó wà á mọ̀rọ̀ ó kéèyàn ó ṣe báwọn síbi omi èyí téèyàn fẹ́ mu àǹfààní mẹ́ta òní ó ṣèyàn àǹfààní aláwọ̀kọ́ ni pé aruwa yóò jẹ́ kéèyàn ó mu àmúyó ẹlẹ́ẹ̀kejì ni pé àbúrò ó yọ́ là ọ́ kóńbi kómi ọ́ pààyàn lórí ẹlẹ́ẹ̀kẹta ni pé wà á mọ̀rọ̀ ó yóò jẹ́ kómi yóò jọ ṣe tẹ̀rín lọ́fun nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún jíjẹ nù ó tún wáá dá pọ̀ ńgbà tó bá jẹun tán dúpẹ́ fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó rí oúnjẹ ń jẹ tó yẹ pé ọ̀mọ́wọ́ lọ ẹnu ó sì tún mọ́wọ́ wá sílẹ̀ kì í ṣe pé o ti òkèlè aláwọ̀kọ́ ó ti bẹnu ẹlẹ́ẹ̀kejì báyìí ọkàn mi kalẹ̀ ọ̀jáde láyé dúpẹ́ fọlọ́wọ́n bá oore ńlá ìlélẹ́yìn lọ́jẹ́ yẹn ni kó dáa fún yàn níparí oúnjẹ kéèyàn ò dúpẹ́ fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala èyí tó kéré jù ní gbólóhùn àwọn gbólómìn náà tún wà téèyàn lè wí lára ẹ̀ ni pé alihamdulilayi lẹ́bi àtọ́hámani hàdá wàrọ̀zàkọ̀níhì mìngọ́ ìrì haúlì mí ní ìwàlàkọ̀ wa mo dúpẹ́ fọlọ́run ọba o mo dúpẹ́ pọ̀ fún rí ọlọ́run ọba o ọba tó fún mi lóúnjẹ tí mo jẹ ètò fún mi jẹ ọba ìlọba tó pèsè rẹ̀ fún mi mìngọ́ ìrì haúlì mí ní ìwàlàkọ̀ wa kìí sọgbọ́n mi mo fi lóúnjẹ yìí o kìí sì ṣe agbára mi ọkàn wọlọ́run ọba lọ́kàn pèsè rẹ̀ fún mi ni dúpẹ́ bá ń fọlọ́run bá kódà tí ẹ̀ rí kà pé ẹ̀ ń bá jẹun tán tó wí gbólóhùn yìí ọlọ́run ní kí wọ́n forí àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá ọlọ́run ní kí wọ́n forí rẹ̀ jìn lára àwọn gbólóhùn tá a tún lè wí ni pé alihamudulilayi lẹ́bi àtàwọn wasakọ́ọ̀nà wàjàlánà minal muslimin àmọ́ dúpẹ́ fọlọ́run bá o ọba tó fún wa ní jíjẹ ọba tó fún wa ní mímu tó tún wá ṣe wá lẹ́ni tí ó lè jupa jùsẹ̀ rẹ̀ lẹ̀ fófin ọlọ́run tó tún ṣe wá ní mùsùlùmí àmọ́ dúpẹ́ púpọ̀ fún ọlọ́run bá o lára gbólóhùn tá a tún lè wí ni pé alihamdulilayi kathiran tayyiban mubarakan fi ghayra makfiyin wala muwadda'in wala mustaghni anhu rabbana gbólóhùn náà lára gbólóhùn tó dáa láti wí ni kò ṣe ìtawí náà àwọn gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin yìí lè ta wí. ìdá aṣáriba wàhíndàwò jama'atun bíyàn bá fẹ́ mú nǹkan bóyá lápèjúwe ẹlẹ́rìndòdò ní agbé ni àbómi ní àti ẹ̀gbẹ́ ni àbí wàrà ní àti ẹ̀gbẹ́ ni táwa fẹ́ mú bóyá fi ńlá òní àfi gbé wá ọ̀dà pọ̀ nígbà tí wọ́n ti ń gbómi fún tọ́ ọba mu tán wọ́n ti bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ gbé fóònù náà kò ná o mu kódà kó sì pé ní ti ń bẹ lápá ọ̀tún rẹ ọmọdé bá ní kódà kó sì ní ti ń bẹ lápá ọ̀tún rẹ ẹ̀rọ àwọn ọlọ́àbí náà ń bẹ lápá àlàáfíà ẹni tí ń bẹ lápá ọ̀tún ńlọ́lẹ́tọ̀ láti kọ́kọ́ mú nǹkan síwájú gbogbo àwọn èèyàn yòókù ilé ìjẹ́ ìṣe anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àfitọ́ ọba gbà yọ̀ǹda lọ́wọ́ ọmọ kékeré ń pétọ́ bóò ni tí mo lè fáwọn àgbàlagbà yìí lómìnà kí n tó fún wọ bó tilẹ̀ pé wọ́n lọ lẹ́tọ̀ sí jù torí pẹ̀lú ọmọ ní apá ọ̀tún nígbà yìí anabi sallallahu alaihi wasallam wọ́n ní a gbé nǹkan mímu kan wá fún anabi nínú hadith ètí sáàdù ọmọ sáàdù tí ọgbà wá kọlọmbà ni yọnu sí i ó ní a mú nǹkan mímu wá fànàbì fàṣàdìbà mi lò anabi wọ́n yà sáré àṣeyàh ó rí pàmò àgbàlagbà ní ẹ̀mbẹ́ lápá àlàáfíà fàkọ́lẹ̀ lẹ́gọ́lá anábì wa sọ fún ọmọdé kékeré kùnrin tí ń bẹ lápá ọ̀tún rẹ̀ wípé bóò ni ata àdánlé àníhàn ti àhùlà tó o yọ̀ǹda fún mi owó lọ́yẹ kó o mú mi tẹ̀lé mi njẹ́ o yọ̀ǹda fún mi bí kí n fáwọn àgbàlagbà tí ń bẹ lápá àlàáfíà mi bí fàkọ́lẹ̀ lẹ́gọ́lá ọmọdé yìí ohun tí ń bẹ lẹ́mìí rẹ̀ kó fi pamọ́ ó ní láàwọ̀lá rárá o mọ̀ fọlọ́n búra ìyọ̀ǹda fún rẹ̀ ànábì láàwùsírù bìnà sí ibi mi nǹka àdán à ah, ìpín rere nu ẹnu àlùbáríkà tó fi mọ́ mi kí n wá mú tẹ̀lé kí n wá fún yàn ń fún yàn o ìgbọ́láfẹ́ lòmíì lórí ẹ̀mí ara mi èrè òjíṣẹ́ ọlọ́run ba fatalawo Rasulullahi sallallahu alaihi wasallam fi yáde ńgbà tí o ti gba ànábì bá gbé fi ogbèrè lọ́wọ́ pẹ̀tọ̀ wọ́n náà lókù kò omi sìyẹn ni pé ẹni tí bá ń bẹ lápọ̀ ọ̀tún èèyàn bí èèyàn bá ti mu nǹkan tán ńlọ́lẹ́tọ̀ láti mu tẹ̀lé èèyàn kódà kó sì pọ́ ọmọ kékeré ni kódà kó sẹ́rú pẹ́pẹ́ àwọn ọmọlúàbí ní abẹ ní apọ̀ ọ̀tún èèyàn. nínú àdìfì mi ètí Anas bọ́n Malik tí ó wá ó lè jìṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam káànà yẹmí ni nàbí sallallahu alayhi wa sallam arabiyyun wọn lárúbáwò oko kan ó ń bẹ lápá ọ̀tún ànábì níjọ́ Umar lápá àlàáfíà ànábì abubakari ọ̀nbẹ̀nbẹ̀ umaru onambẹ̀nbẹ̀ abubakari ń bẹ lápá ọ̀tún wa umaru wujahu umaru wa ń bẹ níwájú anabi sallallahu alayhi wa sallam wọ́n gbé nǹkan mímu wá anabi bá mu nígbà wo mo tán kọ́ọ́lá umaru umaru wa sọ fún anabi pé ya rasulallah a'ti ababakari gbọ́n wọn rò pé lárúbáwò kọ́ ní bẹ lápá ọ̀tún abubakari ló sì lọ́ọ́rẹ́ jùlọ lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam umaru wa ni pé tọ́lá òjíṣẹ́ lọ́wọ́ bá gbé fún abubakari fàtọ́hù nàbíyù sallallahu alayhi wa sallam al-Arabi ànábì ò ṣe bẹ́ẹ̀ lárúbáwò oko tí ń bẹ lápá ọ̀tún lànàbì wá gbé nǹkan mímu náà ńlọgbẹ fún fakọ́d ànábì wá sọ pé al-ayman fal-ayman apá ọ̀tún ni ẹ ti kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn náà ẹni tí bá tún bẹ lọ́tún ẹni bá tún bẹ lọ́tún ẹni bá tún bẹ lọ́tún tí è sàn délẹ̀ tí è wá dé apá àlàáfíà yẹn ni pé ẹ̀kọ́ òǹlẹ́lẹ́yìn ẹni bá ń bẹ lápá ọ̀tún ibẹ̀ láti máa ń bẹ̀rẹ̀ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì èyí tí Imam Muslim tí ó gbà wá òjíṣẹ́ láwọn bá sọ pé al-aymanun al-aymanun al-aymanun àwọn tí ń bẹ lápá tún àwọn tí ń bẹ lápá tún àwọn tí ń bẹ lápá tún orí wọn ni ẹ ti bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ bá ti mú nǹkan ọ̀dọ̀ wọn ni ẹ ti bẹ̀rẹ̀ Anas kọ́lọ́mbà ni yọnu sí i ó ní fàáyà sunnatun fàáyà sunnatun fàyíyà sunnatun intanẹ́bí para lẹ́ẹ̀mẹ́ta o sunna ni o sunna ni o sunna ni o òwì báwọn ní ẹ̀ẹ̀mẹ́ta eléyìí ń jẹ́ àwọn ẹ̀kọ́ ètò yẹ kó máa bẹ ní ara wa nígbà tí a bá fẹ́ jẹun nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀ lágbára Ọlọ́run Ọba á pera wa lákìyèsí sáwọn nǹkan tó ṣe pé ọ̀dà pọ̀ kéèyàn ó jìnà sí nígbà tá a bá fẹ́ jẹ àbí nígbà tí a bá fẹ́ mu kéèyàn ó jìnà sí torí pé Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala

وأتوب إليك